والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي سعيد الخدري رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها متفق عليه Abu Sa'id al-Khudri lọ́nba àtàlékún yọnu fún o àti gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ yẹn anábì fún wa sallallahu alayhi wa sallam ó ní كان النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها. Ó ní bí ẹ̀yin tó ń bá sọ̀rọ̀ ǹjọ́ tí Sa'id ń sọ̀rọ̀ yìí ń bá àwọn sọ̀hábẹ́ sọ̀rọ̀ àtàwọn tí wọ́n jẹ́ táàbì tí wọ́n bá wọn láyé torí bá mọ̀lẹ̀ yẹn fi wé nǹkan ó ní mọ bí ọmọ obìnrin tí ò tí ì mọ bí tí kọ́dà tó fi dépò pé níjọ́hun àná nínú agboolé wọn yóò ní yara yàrá kan àbí igun kan tó ti gbọ́ tá lè dùn bọ̀ tí ó ṣe kínní yọ sáré síbẹ̀. níbẹ̀ tí wàá rí bí múndíà obìnrin bó صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم أشد حياء من الأضراء في خدرها النبي لوجوتي ojútè iṣẹ́ máa ní lọ́wọ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọmọ tí ò tí ì lọ́kọ bí ti tóun dépò pé fi xidiri ha iná pè ní xidiru ni wọ́n níbi kan tí wọ́n ṣe lọ́tọ̀ bí yàrá àbí bí ọba jẹ́ yàrá bóyá wọ́n na kọ́tìn bàbá ti rí i pé àwọn àlejò àwọn àjòjì ń bẹ nínú ilé kò ní jáde sí wọn o ibi tí ó wà nù. jàmá mùsùlùmí àlejò wa ìyàwó wọ níkà ń wo tẹlifíṣàn lọ́wọ́ òun náà ní pé ẹ wọlé ìgbé abáyédèrú àbábẹ́ o. báwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam máa ti gbáyé tí wọ́n là ń rí kanu hadith yìí o. àwọn ọmọ àwọn ọmọ kéékèèké lónìí. ọmọ múndí aró eléyìí tí wọ́n ní máa ní yàrá kan àbí wọn máa ní kọ́tì nǹkan ibẹ̀ ni ó wà tí ì bá ṣe pé wọ́n bá ní ìdí rẹ̀ ni ó jáde. níkà àtàsọ tí wọ́n wọ̀ wọ́n wàá wọ̀ látòkè wọ́n máa máa ran bẹ́ẹ̀ kò ní dé kò ní bò tó do wọn wọ́n wàá fún wọ̀ kan láti ìsàlẹ̀ òun náà ní ju tán lọ. yàrá nìkan káwọn tí wọ́n ń wọ̀ wọ́n rìn kí n títì bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un. ẹ wá lọ́lọ́run bínú kò sí ní bínú lọ́mọ bínú sáwa ni ìwọ náà yọ àwọn ọmọ tiẹ̀ kó náà bínú ọlọ́run ni àwọn èèyàn wá bínú ọlọ́run o ẹ bá rí bí àwọn ọmọ iléèwé ẹ lọ táǹkẹ ẹ lọ bòmíì ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bá sì gbọ́ ọkọ wọn ọkọ ọmọ mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ wọn ń jẹ. sí dodo kalẹ̀ orí la ni wọ́n ń sí kalẹ̀ làwọn afáàn ké òkè tí wàá kọjá báwọn nísìn wọ́n ń sí àyà alẹ́ wọ́n ń sí dodo lẹ̀ níkà lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ń wọ̀ ẹ̀ lọ́wọ́ wọn ń ta nísìn àwa la sọ ayé di báwọn o kò rí bẹ́ẹ̀ lánàá o ara ru àwọn hadithi báyìí yá ma o torí ní téèyàn bá mọ̀ ni mo fi ní sàáyédè àbú sàáyédè ń bá àwọn tó ṣe kínní àwọn tó jọ ní ń bá sọ̀rọ̀ níjọ náà ọ̀rọ̀ yóò lè yé fún ẹni tí ń gbègbè sí ayé ẹranko lónìí torí ẹranko ní máa gbègbè sí ayé ọmọ bu ara ẹranko yẹn lásán. tọ́lá bí ó burú dé gbogbo yunifásitì náà wá wò pé àtúndí yóò gbọ́dọ̀ máa lọ báyìí wọ́n wá ń gbé dress code kalẹ̀ àwọn míì ò tún máa takò pé kí lọ́kàn dín ní pẹ̀lú tí ọmọ bá wọ̀ wálé ọ̀làjú ó lè gbé ojú wọn bá fọ́ ọlọ́mọ fọ́ wa lójú ọ̀làjú ọ̀làjú náà là ń pè kọ́dà àwọn tí ọ̀lẹ́sìn náà ń ga àkíní yìí tí wàá burú wọ́n wá ń gbé dress code kalẹ̀ ìpè a máa wọlé yìí o a àgbélé yìí láyè o. àmọ́ kó tó kan dress code ti léèwé ìwọ bàbá ìwọ ìyá tọ́lọ́run ó bì ń kọ́ ọlọ́run ó kó wá o kọ́dà ru aṣọ irú ìjáde táwọn ọmọ rẹ̀ ń jáde ọlọ́run ó bì o. nígbà táwọn ọmọ yìí rí báyìí nísìnyí tí wọ́n lọ́kọ tí wọ́n bímọ kí ni wọn bí lára àwọn ọmọ wọn irú èwo làwọn ọmọ wọn máa wọ ọlọmọdé ọjọ pé wò ó ni wọn padà máa rìn àwọn míín náà dé òní òwò bẹ́ẹ̀ láyé nísìnyí o àwọn àtúmọ̀ àwọn míín ti bá débi pé pátá lásán ó sì ti ń dé nàìjíríà yìí náà ní airport tẹ ẹ bá rí nǹkan ọmọ obìnrin ní ìwọ̀ wá airport ti ń travel pátá ni torí kíni. kólórí ó du orí rẹ̀ o òǹkàlùkù wọ́tọ̀ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ yìí kan àwa púpọ̀ o àwa mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ṣayé tán yọ lọ jábọ̀ fálìkì lọ́lọ́run fálìkì àmọ́ ògbó tí òǹkàlùkù ń dánwò yìí ṣe àbọ̀ rẹ̀ lé o kóló lé látàyé ń bì iná gbogbo bó ti rí rúdurùdu kankan iná ìbínú ọlọ́run ni o lọ́mọ́sá làwa o kókó wa yọ o táwọn mọ̀lẹ́bí wa o táwọn náà wá du orí ara wa o ọ̀rọ̀ tìjú la sọ débẹ̀ nígbà wọn wá là nẹ́bí ní tìjú ju ọmọbìnrin múndé àti ìjáde lọ àjẹ́ pé onítìjú àgbà là nẹ́bí nù ọ̀rọ̀ lórí ìtìjú tá a bá bọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam tá a bá gbàgbé níta náà ọgbọ́n tẹnìkan sọ fẹ́nìkan pé èyí ṣe tó ń tijú báyà lẹ́bi nípa sí sílẹ̀ tọ́lọ́mfẹ́ ní ṣe ìtìjú ò ní mú nǹkan kan lọ́wọ́ àti kíni àfoore ìṣàyà khayrun kulluhu tẹ̀mọ̀pọ̀rọ̀ mi practically bó lànàbí náà wá rí òun làbúṣà ibi sọ fún wa lónìí o radiyallahu anhu onítìjú ni ànàbí o gbogbo àbá àtọ́ yá sá ọjọ́ ànàbí o gbogbo àfáàjọ láì lójú tí ọ̀dọ̀ ànábì ọ̀wulẹ̀ ló ń ṣe wá sí ànábì ni o sallallahu alaihi wasallam. gbẹ̀ntọ́ náà tó máa fi ṣèyàn gbà pé sẹ́mọ̀ pé òun ò lé èpo lójú ọwá èpo sójú rẹ̀ ànábì lójú tí. ìran dáradára kéèyàn ọmọ tún kiri ẹ̀ pé sẹ́mọ̀ pé òun ò lójú tí o. níbi wá sí gbogbo àwọn ọ̀rọ̀ burúkú wọ̀nyí

àwọn sàhábà nàbùwà muhammad sallallahu alayhi wa sallam. قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت أخرجه البخاري أبو سعيد ني مغبطو جيسي النبوة محمد صلى الله عليه وسلم nàbí sọ báyìí pé inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al-ula nínú táwọn èèyàn báláyé báńbá ń pè kíní kan àbáláyé níta àbáláyé ni pé ànábì nínú táwọn èèyàn báláyé inú àwọn ọ̀rọ̀ ànábì ọlọ́run tó ti lọ ṣáájú òun kí ni abáláyé òun ni pé idha lam tastahi fasna ma shi'ta bọ́ọ̀ bá ti lójú tì máa ṣe tó wọ̀ bọ́ ọba ti ní kíni ọba ti lójútì máa ṣe ń tó wọ̀ ọ́ lókù bọ́ ọba wá ṣe ń tó wọ̀ ọ́ pàdé ní ìwọ náà fẹ́ gbẹ̀ni ọba ní nǹkan bá wù lò wọ́n máa ṣe àwọn àlùfáà wa ọlọmọṣàbà ṣàlékún kẹfún gbogbo àwọn àlùfáà wa àwọn bàbá wa bàbá màjínà rahimahullahu ta'ala àwọn àlùfáà wa gbà. فضيلة الشيخ أمين الله إبراهيم rahmatulahi alayhi ẹnu wọn la ti máa gbọ́ ńgbà tá a wà ń kéke wá sí wọn wá ní mọ̀nà àmìlà máa ṣáá lápìyà máa sáà mọ̀nà àmìlà máa ṣáá lápìyà máa sáà ṣìn àti sìn kéwùnù bàbá máa ní mọ̀nà àmìlà máa ṣáá ẹni ọba ní ẹnìkan lé kọńtró ohun tó bá wù ú lò ohun tó bá wù ú ọba báfẹ nù wá lòun ó ṣe o lákìyà máa sa àwọn náà pàdé tó burú lọ́hùn o pàdé tó burú lọ́dọ̀ lọ́hùn o ẹni ọba lòun ò níjànú ẹ má ṣe wá sí fún o ẹ má sọ fún un pé bákan là nẹ́bí ṣe o ìjọwọ́ ah, ọlọ́fẹ́ máa ṣe ẹ lákìyà máa sa àwọn náà pàdé tó burú lákìyà máa o lọ́mọdé á pàdé tó burú o ọ̀rọ̀ ńláńlá mi tún ni ẹni tí ọba ti lójú tì yóò máa ṣe tó wù lóko ìyẹn ni pé ojú tì ní máa kó yẹn ń dànù tó máa dé sí yìí nù ọmọ sọ lánàá pé èèyàn lójú tì kọ́dà àwọn nǹkan mi má jẹ́ haramu àmọ́ ipò tó wà tọ́lọ́ ń gbé ọ sí ni ọ́ ó ní anagba muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn ọ̀rọ̀ asa ẹlẹbalẹnu anabi kọlá bí ọba kọ àwọn èèyàn kí wíyọ wàá dà pé gbòǹtọ bá jẹ bíi private part gbòǹtọ jẹ bíi ìbáṣepọ̀ láàrin ọkọ anabi máa ń ṣe kí ni ni máa dà pé ìtìjú ló mú anabi débẹ̀ sallallahu alaihi wa sallam bóòlù wa àfáà mi rí lónìí kò sí ọ̀rọ̀ tí ààrẹ náà àfáà mi ọgbà ọjọ́ anabi wọn. ọjà nàìjà èyí wọn ò pé ọmọ ṣèwádìí èyí wọn ò pé ọmọ ṣe fún àwọn èèyàn àmọ́ kí a sọ ọ̀rọ̀ lọńdọrọ àìlójútì ọ̀rọ̀ àṣà tá a ní má yàtọ̀ ní ọ̀rọ̀ tí wọn sọ ní kílọọbù ní èyí tí wọn ń sọ ní bíá pálọ àti èyí tí wọn sọ nínú kíni ìyẹn wá sí ọdá o ọdá o pé mi ti máa wí pé bá ń kílípù lọ́kọ̀ọ̀kan tí wọ́n máa fẹ́ mi gbọ́ pé káfí máa ti ń lọ bí ẹ bá ṣe pé ẹ̀ ń gbọ́ àyà lẹ́nu ẹlòmíì ní wọ́n bá nílé ọtí ní kí n sọ̀rọ̀ ẹ̀ níbi yẹn o nìjẹ́ ọmọ jáde lẹ́nu ní mẹ́tọ́ọ̀dù tí ó fi máa sọ ní wọ́n bá ní ọmọ ẹ̀yìn mọ́tò lílé tí ń sọ̀rọ̀ wàlá ẹ̀ níbi ó dìgbà tẹ́ ẹ bá ń gbọ́gbà ìmọ̀ ń fàáyà ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run o gbogbo àwọn nǹkan wọn yóò sí nínú ìpìlẹ̀ dàbá ànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam jíṣẹ́ fún wa ó bá ànẹ́bù tí orí ni wọ́n júwe fún wa yìí o sallallahu alaihi wasallam torí náà inú tó burú ni kéèyàn pé ìtọ́ba wù ú wọ́n máa ṣe ìtọ́ba tìfẹ́ nù wá ẹnìkan lè ẹnìkan lè sọ kínní kan fún wa. lára àtúmọ̀ hadith yìí inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al-ula ànábì nínú ta dáyé bá nínú táwọn èèyàn bá láyé ni gbogbo àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú alayhimu salatu wassalam kí ni túmọ̀ eléyìí òun ni pé àṣẹ ìtìjú mina sàwáàbì mina sàwáàbì nínú táwọn àfáà pè ní ntí òye padà rí ní gbogbo ṣẹ̀rí àwọn ànábì ọlọ́run bó ti rí nu sẹ̀rí ànábì Adam bẹ́ẹ̀ lórí ń bi tà ànábì Nuhu bẹ́ẹ̀ lórí ń bi tà Ibrahim bẹ́ẹ̀ lórí ń bi tà Musa ànábì Isa aleyhi musalatu wa salam kò fi wá dórí wa ànábì Muhammad sallallahu alaihi wa sallam. àjẹ́ pé ntí àdìsí yìí ń sọ fún wa ni pé kò sígbà kan tọ́lọ̀ ń fara máa sà níbi nínú táwọn èèyàn tá a bá láyé láti dọ̀hùn dọ̀hùn gbogbo ògbà ní ti júdà gbogbo ògbà lásà àìlójútì gbogbo ògbà ní òṣèkínní ògbà ní ọ̀dà o èyí náà ń bẹnu àdéhìsì yìí o ẹni ọba ti wá ní kò sí èpo lójú tòun kò sí ọ̀rọ̀ tóun lè sọ kò sẹ́ni kò sí ẹnìkan lé kọlẹ lómi à máa sọ sọkúsọ pé kódà yá àti bàbá àwọn gan gan ti ju wọn ni wọn ti ju wọn bàtà rẹ ẹlòmíín sì bàtà rẹ débẹ̀ náà. gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ àrùn ńláńlá ni ọgbẹ́ lọ́hùn ọ̀nà gbìyànjú kọ́ lọ́hùn owó ọ̀sán bẹ́ẹ̀ ọ̀dà kéèyàn má lójú tí o ànábì lójú tí o sọlọ́gbà ọ̀sán ànábì sàṣà o ànábì sọlọ́rọ̀ bú o ànábì ṣe pé kò sí ní tẹ́mi ò lè sọ o kọ́dà bẹ́yìn ó ṣe wáàsí náà ọ̀rọ̀ wáàsí ò gbọ́dọ̀ máa jọ bí ọ̀rọ̀ club àbí bí ọ̀rọ̀ àwọn wọn mutí bí ọ̀rọ̀ bí wọ́n ti ń ṣe ń tí ọ̀rọ̀ àmọ́ pé ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ náà la sì bá a nípìnlẹ̀ kódà nílẹ̀ yorùbá yìí náà ọ̀daràn tó dé ìmọ̀sánjọ́ ní pàtàkì jùlọ pàtàkì jùlọ lórí dáwà súnà tàbí nàbì sallallahu alaihi wasallam ẹni ó kó àtàwọ̀ àmọ́ ò gbẹ̀ǹtẹ̀ kọ́ lọ́dọ̀ rẹ̀ náà ẹ lọ jáwọ́ ń bẹ́ẹ̀ padà sí dáwà tànàbí ń pilẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́mọṣà sàmàláwà wa sallallahu wa sallam wa barika wa alihi wa sahbihi wa iyyakum.